بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمنة رب اشرح لي صدري ويسر لي أمري واهل الاقدة من لساني يفقه قولي ست الله مجبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وإذ أنجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستهيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ أنجيناكم من آل فرعون يصومونكم سوء tafsiri báwọn ìlú omori àkàrẹ ọ àgbẹmọ níbi mọsá omori mẹrẹ aṣọwájú ni dẹbi tuka na na náà hẹkọrí dẹna ahari mu ka níbi mọsá kàyé ọ̀nà rẹ mọ̀nyọ́ náà kò mọ̀nyá tẹ̀tẹ̀ yẹn ni mere bẹ̀rẹ̀ mẹrẹ yìí na dẹ́nà David mmụọ bɛ ezi iwe ka waa ka n'a yɛrɛ bɛ ne ye. Dɔnbori mmụọ Musa bɛ waa ka ne ka ye. A y'a bụ k'e kun bɛ laha. O mori o kama na na o mori o ma ni bila tɛrɛ k'a ni ne bɛ dɔ ụbọchị ọsọ ni ne bɔ tɛ sɔmi k'a o ni ji ne ni. na waati tɛ ni o nɔnɔ a yɛ kɛ nu. Ɔlɔdi o mori o na na dɔ ba n'omuli wabana mabaaza alika yatali inengora ọmụrụ ono n'omuli imewa anawulokere reso ninani ilime ngore ono ndaso jina hono bandibe daso kunili nandibe domuli yakaye wanikaye وإن أنجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب تمايني إجن عمري حولي من آل فرعون هو نبنيه فرعون هو نبي أذي فرعون كفرعون نبوتا يصومونكم سوء العذاب ده أسيوني نيرين سوء العذاب إن التبي إنويا يصومونكم أي يحملونكم ويكلفونكم سوء العذاب ده يا ده يكوني سوء العذاب أو يا أنا كاي وأنا دوتون ده مرة باوني إن دينو يا أبدا ما أبدا مو ينو نامي يقتلون أبناءكم ده يا ويجيوني دبي دبي أمريكا كاي يقتلون يقتلون

ka ibra ọ na ka ẹnna na ama ẹna ọmọ ẹba ke na elu inu kọrọ kata mu de ne kukure wa de ke wọn na enu kukure elo na-asị iwu nínú n'ọrụ na asa iwu n'ọrụ nọrọ ma, ayé ma bi ha na. dé ìkínira na n'ọrụ nọrọ ma ma ìjọ mo rí èyí sùkọ́ náà sọ́gbà yẹn nínú kẹ́yìn sọ́sọ́ mẹ́rin sọ́ni máa ka máa mẹ́ ọmọ ní kàsá mi àníbù mọ́ sá inú mi náà ní sọ́sọ́ wọ́n di ìjọ náà rọ́ọ̀yọ̀ ọkà máa ń rìn náà ayé fẹ́ wọ́n wa yàgò yàgò ọ̀nà ọmọ ní ọ̀lẹ́fọ́ yóò sá kẹ̀kẹ́ wọ́n ti mọ̀ sá. yòókọ́ tìlú náà abina akọm bẹ́ẹ̀ awo ìjọ náà rọ́ọ̀ ní dibidibi ìjọ náà rọ́ọ̀ náà má dá ọ wa jòdì kìjábà náà bẹ́ẹ̀ jọ náà ní tiẹ̀ tẹ́ ukatava avene nini ile ono ye unina mwele dozu ye unatere ankibe yema shete bila napijui Allahu akbar jaba kadere kai e. ine ale to ke na gado rokobia eto ke e ko jebia kaka okobi enere ebere inu agada de kene rɔrɔm de kene rebo bim de kene sɛ kɔrɔ rɔrɔm dama nyɔna na kaara kaba nyɛ wɔn na tuhu no kobi ɔbi na agada amaame dɔ dɔ dɔ dɔ taka dama kaka ala rɛ ɛmi ma ba kɛ rɛ ma ɛhɛn. de agadakɔkɔ a idondokakɔ a bidzenye nɛ abɔ nɛ anamozi inakovi kàṣe ibe wa òmẹtúrú mẹlẹ mọzi ẹdẹ kọnọrọ ẹmà àwọ. bẹẹ kí okòlè àmúkọlà okòlè kéénu okòlè kẹpìntà de kama a wa wa mu kɔrɔ nɛ a piju wani ma se ɔno na ha nɛ isi fira aw na mɛ k'i ba ni sɛbɛn lɛ ni na. ìjábá yín ká a ma níbi mọ sọdọ mọrí jẹba pe ẹ ẹ ẹ ẹ mímẹ sọm ìjà ìwò ìzirúurú ìjà àrùrù dáwà sẹjú èèyàn kẹjẹ ẹ bá yín ra yẹn lọ sí wòlí dáà yín ra yẹn lọ nàbàdà sọ sí wòlí ẹ má sọ sọ kí ra ẹ bọ ọrọ á sì wòlí wá hàn. sílátì ohun tó mú rí ní herbal quran àkàkà yóò kọ́ tìlú nà kẹ́lẹ̀ lẹ́yà wíjọ́ lọ́dún dìbìdìbì báwo wọ́n rẹ̀ kẹ̀rẹ̀ àgbẹ̀bá mọ́mọ́ náà ni èyí bẹ́ẹ̀ bá rọ́pò mi anásírí kìjọ náà rẹ̀ nàmá àná àmàmá àná àbọ̀ mọ́ ha àwọ̀wá bí kìjọ yẹn náà na wọ́n ìjẹ́ yẹn náà náà rọ́pò mi ìfọ̀nà ọ̀dẹ̀ púpọ̀ ayé mi isi fir'aun na mawa non akwai jira musu mani ne amma da wa da kai ran mun ne su jira yi amin amin amin eh ah, ma ma su negativity ono yo A abu kuma kobi mo wurale mm wẹ́ẹ̀ rọ́ọ̀nù ẹ̀ bá kọ́ ọ̀rọ̀ ká ilé ẹni ìbìlọ̀ ọ̀yọ́ wa tọ́kì kàfíjì ọ̀sìn náà láti ọjọ́ òmìnir ọba as a teacher wà á teacher ẹni preacher kan náà ní teacher náà ní wà á di teacher àwọn káwá mú site example orí ilẹ̀ ọmọ àkàdú ṣóbi èyí náà wọ́n yóò yára láti ọjọ́ òmìnir يقتلون أبناءهم ويستحيون يقتلون أبناءكم إيه أو جنرون أمنني ويستعيون نساءكم إجنين أمنني دين أبوا وفي ذلكم بلاء من ربكم عظيم ọmọdé kan yìí nínú anáàbà mẹ́kàún ní báwọ̀ bàláhùn orídọ̀mọ́lẹ̀ mẹ́rọ̀dẹ̀kọ̀mọ̀ àdín anáhùdó ọmọdé rẹ̀ ẹni àpá ọ̀rọ̀ta orídọ̀mọ́lẹ̀ ọmọdé tọ́ọ̀rẹ̀

ọwọ́ bọ̀ náà yìí wàá kata dúwà mẹ́hu náà dúwà yẹsùn na ọmọ ní bíi mẹ́hu náà náà n'ọba yẹsùn wọ́n jẹ́ dẹ́sùn náà ọ̀dà àmì ẹ̀nà dúwà yẹsùn wọ́n jẹ́ àbúmùláyà na wà ń dáná ọbọrọ. ehu náà mọ̀ náà bọ̀ bọ̀rọ̀ na wa na ini kìkọ́ obi dùn ọ̀sán mi hùnà náà nù dùn ẹ̀ sọ̀rọ̀ jẹ́ mi wèézì yẹ ọmọdé ìwé nfu ẹ̀tẹ̀ ìràgọ́ mi ni dá mi hùnà náà nù ìjọba ayọ́ mi dá mi hùnà náà nù èézì ìhọ́ ọmọdé ìwé bu ẹ̀tẹ̀ àwọn ọdún mi hùnà ẹ̀jẹ̀ ọmọdé sọ ọ̀tẹ̀bà àyẹ̀ ní sùúrù dẹ́ àyè ìjọ ọmọdé yìí dọ̀mọdé sọ ọ̀tẹ̀bà. múlẹ̀ mọ́ bọ̀ wọ́n bá bọ́ọ̀lù náà hùnà hùnà. ara na abayo na hude huna ehuna tire huna na ade ade ya makona ne me ade ya makona ne me abu dida asibi peun asumi huna yo siza iza ne yo de zani e de ya je ne ne de ka be na nya ya de ya je ne ne de ka be na nya ya ba je ne ne de ya pojo nozi do ya kujo nozi wona pa ne ayo na wona shaka wona so ya yo abukɔrɔ ba ase yɛ ɔrɛ mɛ ɔmɔ are bɛ ase yɛ ɔrɛ mɛ utama bɛ aso aso dɔɔnadzɔ dɔɔnɛ tsi yɛ wɔri dɔɔkata dɔɔnɛ tsi bi ne yie bi yɛ nukue yi dɔɔyɛ mɛmɛ mɔsɔn ne yɛ mɛmɛ mɔsɔn oye wɔn nɔ bɔ kawa ɔbɔn dɔɔbu tete ɛnyɛ mo yàrá mi dɔɔkuni ìjọ ọmọ abẹ́rẹ́ anáwọ̀ for face with challenges of life ẹ̀ ń kẹta ẹ̀ ló ń fèsà. ojú ọdún rò káwá àtàmà ìfọ̀mọ́ bẹ́ẹ̀ ni very very sisi kẹ́lẹ̀. àhẹ́rẹ́ náà àhẹ́rẹ́ náà sọ àkẹ́bí ìdáwọ́lẹ́ náà nọ ẹbí ìdáwọ́ sọ àkójọ náà yíyọ sọ nọ. lọ́wọ́ báyìí kàwé ọ̀pá ẹ̀yọ náà ewé náà káwá àtàmà ẹ̀yọ. Snapchat tó ọmọdé mi. ọwọ́ na ọ̀nà bẹ́ẹ̀ náà yẹ dídá àfihàn tó dídá tó dùn náà gbójú ewu wọ́n á tún yé wutu hùn ní dọ́nù ààyè ẹ àbọ̀ ọkà ọba mi wà Slapshot ntwa muri ni. Muri abayaye. Yuqastiluna abnaakum wa yastayuna nisaakum wa fi dhalikum bala'un min rabbikum 'azim wa ilayhi وَعَلَى مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ ثلاثين ليلة وأتممنا بعشر فتم ميقات ربه أربعين ليلة أمري أقنا مكتتك نبي موسى تيوكتتنا ثلاثين ليلة قصي إرافكو هريو أسمى هكيكو نمري جزيكا إجانا تامي dono biri ɔkare dono kyikya kanda hɛtɛl dono sihwɛri ayɔ ɔfɔna bi eh, mi ad anyi mi ka dani wa anabi musa alayhi salatu wa salam ɔmɔdi ka ye wa adna musa talafina laylatan. وأتممناها بعشر أمنا التاريخ إني أكاديب موسى نيمو كورونا نان أنا مري كمان دو هرموني أهكويمة دو أبوني راوي دو أبوني نيا خلو أبونا أنا أنا أنا يا موسى أنا أنا يا كاري جرم danek musa don ne ni atabi sinai tur sinai izama izo onaya dai ki inu huwa zulqida ile nu wala ma tarihi ne tebet noson ekin nu huwa zulqida o wana to e wonyara inu hu inu hura islam yahoo no wawo no de wone shawa yahoo ne shawa de wone zulkido no de kidi zulkido no onyima no horen abi zulkido asimen dɔbi talatin na leila dɔbi rakɔ ɛkó yobiri ɛwɔ kan ha omori dọ́mìtà dọ́mọ̀rí bẹ̀rẹ̀ mọ́ ka sí ìrẹ́nu náàbọ̀n ẹ̀gbọ́ àti ìrò kẹyẹ ẹ̀wọ́n náà ogun òkùnrin ẹ̀hún fàtàmàmì kọ́tù rọ́bì àrẹ́bà iná lẹ́yìnlá ọmọrí kẹyẹ ní kọ́tù rọ́bì ọ̀kà tẹ́tẹ́ àdúgbò ọmọ ọmọ amáyìn aka ní ọ̀rọ̀ ọmọrí yàn ọmọrí yàn jẹ yọ kọmẹ bẹ́ẹ̀ kí ìràwọ̀ ẹ̀kú na láti ohun tó mú rí ìrànwọ́kọ̀ ẹ̀ wọn náà mú rí lọ sí bọ́ọ̀yọ̀ dọ́ọ̀là rí ìrànwọ́kọ̀ ẹ̀ bẹ̀ẹ̀ bá a nù di ìrànwọ́kọ̀ ẹ̀ ẹ̀hún inú ìdòlù ìjà láti ohun tó mú rí mi anábọ́dì rẹ̀ mú hwẹ́ ìrà islam ìyẹ́tọ́ ẹ̀hún anábọ́ ẹ̀kúyọ̀ ní ìsì nílé yà. ọmọ ya na ọmọ ìsìn ìrìkì sọlọ́bà dèkì yọnà ọmọ ìbí ebe yìí ìrà ọkọ̀ yọnà ọmọ ìbí ebe rà níbi musa kárẹ̀ ìrẹ̀ ka ọ̀mẹ̀mẹ̀ báyà dáwọn yìí kò mórí na ẹ̀kọ́ ọ̀mẹ̀ ìràwọ̀ ẹ̀kọ́ ẹ̀hó na ìràwọ̀ ẹ̀kọ́ ekú òun rẹ̀ òun náà mo rí ìlùkà ọkọ̀ sí hẹ́kọ̀ ní dọ̀sí báwẹ̀ iná ní ìyàn bọ́ọ̀yà akọ ní ìyàn ìjọsìnkú akọ ọ̀tọ̀ títọ̀ lọ́tí ohun tó wù nínú. ìní asàrà náà bẹ́ iná náà ọ̀nìkà ìjọ ya musa ewu musa lákùkà límùkà mẹ́rin ìbéèrè àtọ́nà ọ̀rọ̀ ṣe ẹ̀kọ́nà mẹ́ta tó múrí bíbélì ọ̀ka rẹ̀ dá àwọn náà múrí àkà dẹ̀ ẹ̀yọ́ bí na kàkànà dáàsì rí ni títẹ́ kàndá yẹ tẹ́ dáàsì ṣẹ̀rí àyọ̀ lómúrí tuntun nkẹ yá musa lá ukàlí mu ká ẹ̀ musa mẹ́ ẹ̀ bírè ukà rẹ̀ hata yahuda fúkà ìlànà kánà alẹ́ yìí kọ́ pọ́ọ̀rọ̀ àkàyè àgbọ̀nà nídìí nírìmọ́ ọ̀ iná wà máa bà ẹ̀kọ́ tí ó tó mọ̀rí nìyí. a máa ní njá àwọn ní mọ̀sá ń kawé ẹ̀ka yìí a nà rọ ìhàtà sáyé mi ka àgọ́ náà hùn nìyí lọ́nà náà bà wẹ́ dẹ́ àgọ́ náà hùn nìyí lọ́nà náà bà wẹ́ àhàbò ẹlẹ́yẹmí rí hẹlmẹ́sì ọ̀zọ́ náà mo rí èyí hù ní àgbẹ̀tùrẹ́ náà hẹmẹ́sì hù ní àgbẹ̀tùrẹ́ náà hẹmẹ́sì. ẹ̀kọ́ mo rí ọmọ nìkan yẹn. صلاة التمرين صلى الله عليه وسلم إنما من حاشية تني تفسير القرطبي تفسير القرطبي حاشية أما هي فوتنوت إن إن إنجلش هذا هو ده من ده ده لاين ده إنما مدن ذاك كان جاي أنا ما ما بتخريج الأحاديث أنا مثل السيه حديث الله الضعيف أصلا صحيح أصلا الحسن أصلا في الموضوع دوك ما أظنه إلا من الموضوعات أوكي حديث ما مان أنا روتيني أنا بكايني حديث حديث أنا بس الكمري ومن كان موسى ذلك أنه مخالف لما نصت عليه الأحاديث الصحيحة ọkàfíkà yẹ ire ọ̀nà òjò òye isi hadith ama nye lafiya si tɔhɛ ohun bo ntɔ omori yi hadith ama nye lafiya ohun bo ntɔ omori isɔ si tɔhɛ ire ɔno no rɔ ɔjɔ onye inisa bi kɛ fesɛwa ina titɔ itɔ wa anahu mutɔhara to lifami ini ini ka ye hadith ɔno do do zoza do wọ́n mọ̀ dátọ̀ lè rọ́bù dọ́ọ̀rẹ́ mẹ́ka òmórí òhìní ní tọ́lá ọmọ níbẹ̀ iná àdísọ́ tó mọ̀ sọ̀lọ̀sọ̀lọ̀ ọ̀bìnrin mọ̀ dọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ní kẹyẹ wọ́n lọ́wọ́lá ń yẹ ṣù kàlẹ́ iná rasulullah sallallahu alayhi wa náà kó tó wa inda kulli salat di ara ta tito ina bu wa tumoni aba ko sala wa inda nawmi di ara ta tito ya ba fara wa ba'dahu on ya ha hona wa sallallahu alaihi wasallam bama kan kai wa amma istimaluhu lis-sa'imi fa huwa min sunnati rasulillahi sallallahu alaihi wasallam wa sunnati al-anbiya min qabli o ti kai wa to ya ba ma ba o ki sunnan to muri ari ọ̀ntú omori yìí tọ́kítọ́ ààbàrẹ̀ ọ̀kẹ́bẹ̀rẹ̀ bí súnà nẹ́bìnrin ní anárídèrè ẹ̀dọ́bìdì ọ̀ntú omori yìí ẹ̀ tọ́kítọ́ ẹ̀ ààbàrẹ̀ ìsúlọ́tì ọ̀ntú omori yìí ìsọ́ kàí dọ́nà náà sí ìzùkáyé ó rí tàfíì jẹ́ sẹ́rẹ̀ àsàlì ìdánù náà tọ́pa kí náà pẹ́ tẹ́wọ́rẹ́ yìí dábìí àbí àmì dọ́ọ̀rẹ́ dọ́ọ̀rẹ́ ọ̀zù tùrẹ̀sà àmọ́ kó ọ̀zù tùrẹ̀sà máa ṣùgbọ́n kàí ọsẹ nye ŋu nyaasa nyaasa pika ire ọ̀nà ni ẹ nyọ ọhọ nye ọnyà pam ìrẹ̀lú rẹ̀ rẹ̀ ń sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀dí sọ́tò ọmọ ní sọ̀rọ̀ àfihàn ẹ̀mọ́ kẹsàn án àwọn ọmọ ọ̀nyà àwọn ẹ̀sẹ̀ mi bìí ọ̀dì kan níyẹn obìnrin yìí nínú ọ̀dì kẹyẹ situation ọmọ ìrẹ̀ náà níbi mú sani nani situation náà níbi ìrẹ̀ yìí ọ̀jẹ̀ náà fún yìí ọ̀jẹ̀ ọ̀fun yẹn rí àhẹ̀kẹ́ náà wọ̀ yẹ̀ àmà si kristo mọ́tò bìrì yìí òmùrí ìmọ̀ náà ebiri ọkara un bìrì ọ̀kà rẹ̀ ẹ̀ ìdí níbi rẹ̀ ní kàkọ́ ìbì ní nádà ọ̀ na ní nádà ẹ̀ ọ̀rẹ́ na ní nádà ẹ̀rẹ́ ọ̀rẹ́ màmá náà èmi ń special situation So when you shall justify her, I be ere rabe. Ọ̀dọ́ ọmọ náà, Adébáyé Hadiz, Anasahi, Amalafia, Anakaka Lakhalu Fufami Sọ́ọ̀l, Àtìyàbọ̀ Ẹ̀ndàláhi ní Rihel Mins. Ọmọ náà ilé ẹ̀dí sọ́tọ̀ mọ̀rí, ẹ̀nà àkọ́ láfíà tẹ̀tẹ̀rẹ̀. Kọ̀ ìbàrà onílé náà, ọmọgùnrin náà, ọmọ àbàwẹ̀ bàrà. Ọ̀dọ́ ìdó mọ̀rí, hú ní ètò ọ̀rọ̀ náà awa ma ni kaka ama ni nyi wɔyɛ kɛ tu esan wɔn asɔ yɛn nyam kana kooli wɔn nyɛ wɔn wɔn nyam kana kooli it's a special situation ɔba mi dum ɔfa yi na bakɔ ba wɛ dɔw ma hɛ kɛn ina ka ni ɛku ewura ɛwo dɔw ẹ̀yìn sọ́sẹ̀ mẹ́ra aná ẹ̀dẹ́rẹ̀ dọ́bẹ̀ kó gbùrùgbò náà mo rí bá sí mẹ́tòrí ẹ̀kú ẹ̀rọ tọ́ọ̀yọ̀ báyìí káyé ọ̀pọ̀ títọ̀ hù àbá yà ni yín ìjọba bí àkàkà yìí omori kawo omori wa adina musa sanafi na omori kakita ina ime ba wekọ ewure ẹwọ ọsẹ má hẹkẹ dọ ọsẹ ọ dọ ọmọ ọmọdé òbí bírí ọ kárẹ ọmọdé kẹwàá ọmọ ìdí wà bí ọmọ náà ọkà títà náà yọ ọmọ náà wọ àtìmọm náà wọ àtìmọm náà ọ̀rẹ́ gẹ́ ọ̀rọ̀ mórí àmọ́ yóò kàrí ọ̀rọ̀ mórí òmùmọ́ bá dọ̀ déèkì ìrákọ̀ ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ẹ̀bẹ̀ ọba so tó sọ́nà náà yéé dàkẹ́ ilé ọ̀ yéé lu tírèsì ana ka hadisu kò tí ọkàn kọ̀nà dé ní yéé lu tírèsì àná yéé àṣẹ anyi epatara wa ndi hadisi onto omori sallallahu alaihi wasallam then anava no kaka onto omori o mani ma ne bi nanava e mani re e kochoto e mani man ama bi jenaba ama bi re abova oso mi situation na ne mo se da kiri nyo bi ni ama bi azu maro ni ayi ma kaka e ere ọma ka enyo ama anki me ti me ama anko me ru kaka enyo yere bu nya ka kana kozi akɔ mɛbɔrɔ tura bɛ sɔrɔ kaka yi ɔno osunba nina onore eyan wobɔbɔ onore okini abaka lọfi o tó mo sí ọfi nínú abaka àmọ ọba kára yi yìrì àmà ni ìjọ ìkí intellectuals jẹni dé ká dé ká yi intellectuality àmì intellectuality àmì kẹ́mẹ́ kúkú focus. de kuku hia yo ere amava na rukara kasa ne mere aheke de ma je ngo de spiritually osana anyi ere ne hi ne sana anyi abosa ere na ere na odo wi ah bonyi bu konyara onye ni wa si wo ni si dan dan on ho kuku chenera mbini onyara ina ndibe ri ga nọnọ yɛ no ɛka ɛsɛn dɔkɔra no kɛ na ɔde akritisai ɛnɔ yɛ yɛ igwe nɔ yɛ nabo bɛki yɛ ne igwe a ahyɛ abalamu kristu ɔ ɔnɔ bɛ de igwe kɔɔrɔ ba ŋmɛrɛ so ɛsɛ abalamu kristu ɔno aka ɔmo sɛ sɛ yɛ nsɛm ka yɛ.

ulama olùkú mẹ́rẹ̀lẹ́n àrùn ìjọrẹ̀lẹ́n ẹnu náà jẹ́ ìjọba mẹ́rẹ̀lẹ́n ìjọ ṣiṣẹ́ kàfàbí kristian akara náà kàrẹ́ káyé àfíjọba lè mẹ́kú náà bọ́ọ̀ mọ́ ni kẹ́kiri wẹ̀ ibà káwà ìbáwọ̀ ánàrọ̀ kiri ọ̀yà ni tọ́sán tó mọ̀ nínú amámẹ́kà ohun ayé uh, syria hafiz al-assad inú man bọ́nà kàkàyè ọ̀dọ́ náà sì kàfẹ́ fi ṣe kàbílẹ́bí kìtì bá wọn náà kọ́ra mi ọ̀dọ́ náà mọ̀rọ̀ náà rọ. àwọn àbàtọ́nà náà àzá kọ́ sí kàfẹ́ pàlì kàfẹ́ sí kìtì kúrẹ́ bí egypt bá wọn sí syria àmà wọn àlá àwọ. ìdí ìṣèlú dédé náà náà ọ̀kárí àná. tó ẹ̀wọ̀n náà yẹ anájẹ́ ìjọba àná tó àmì rẹ́sẹ̀ pẹ́ẹ̀ náà wọ́n ọmọ ní dẹ́ni kọ́ agobe hɔ bɛ ne sa ɛwɔ bɛ hɔ wọn be agobe hɔ bɛ ne sa ɛnira anaka ɔna kaka yi hafi sɛ ɔna akɔsɛ lɔ hutu ba na ɛtɛ dɔka nbiro la yɔ nsa wɔdɛm ɛɛ anbiro la yɛ bila wɔdɛm la yɔ nsa wɔdɛyɛn la yɛ mut ɛyɛ mɛ maa si kama sɛ bi ntoma ɔkɛ ɔkɛ ɔkɛ nkɔbi sɔrɔ ọ̀pọ̀lọpọ̀ ìhàdí ẹ̀yẹ ìhàdí sọ́ọ̀dì na ebi mi afọ ntan ọdị ka jẹbi akụkọ aka ya ẹyẹ ìhàdí sọ́ọ̀dì amaghị ilé ọdún islam ndonwe ya abiri ọnụ n'ebe adị ọdụ islam ọdọnwe yi abẹ enyo ní islam abẹ awa mẹbi ní islam taaki ìbọn mọ màmá ọrọ ha mẹ ọdọ wa kọmẹntì rẹ mọ nkà náà o tó n bá kẹkẹ ẹbí ọyìn ní ẹyẹ ìhàdí sọ́ọ̀dì ahụ ìrẹ ẹnẹ́nà ìrẹ ẹnẹ́nà ìrẹ ẹnẹ́nà ní islam ọ̀gbìn yìí ọmọ ní a lè ká ìjọba ẹ̀ka yìí ọ objective call sentimental ọ̀rọ̀ kan nínú náà ẹ̀ka ẹ̀yọ́ bìlá ìbìrẹ̀ tẹ̀lé gbogbo wọ́n dẹ́kun náà yóò sà ìdá ilẹ̀ ilé mi yẹ ọmọdé mi yẹ yánu wọ́n dẹ̀yẹ́ nù náà yẹ

ọbaka kaka iman na kama sabilu tudara ama ọbẹ ní adi nsọ ntọ mo rí na kaka abẹni etu dọ ẹ dọrọ dọ ọhún wọn nẹbi para na mpansitari na shit wà á kó yọnu ẹni ẹzẹ wọn yìí mẹ

náà náà ọmọdé ìjẹ́ ilẹ̀ kàkà fún ọmọdé ìyá ẹ̀ lẹ́mẹ̀sí ayíhi bí ọmọdé ayé ayíhi lẹ́mẹ̀sí tú ọmọdé bí. wọ́n rí Tosun ama venye ejani de ki intellectual line and kenon kenon ku ibe ika han. De ka de ka ni full protocol. Protocol na wono. Asika ini research de ka ba es ken ha da na e bere ya ke baba ba ku ku ni. Lati to mo ni. Mure ba ya ni. Amen. sọ̀sọ́nà náà àákàkì ọ̀yítọ́ títẹ́ náà ní mọ́sá tọ́kítọ́ lọ́sẹ̀ pọ̀ gùrì mẹ́nu gúrò lè ó mẹ́kọ̀ mórí ọ̀várẹ́ máa kàákà ọ̀várẹ́ máa gbà wẹ̀ ẹkú yẹ̀ ó tọ́ ọ̀rùn ẹ̀ ń ṣe dìbìlì أربعين ليلة وقال موسى لأخيه يا رب اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين وقال موسى لأخيه هارون dani musa ɔni kaayɛ ɔn yɛrɛ ni ha ani bi haruna kɔba nɛrɛ so lufin fi kaamu dɔ nɛrɛ so dɔ zini duwa mɔmidi adam dimabɛ wa asili duwa mɛtɛrɛ o ina idɔmrɛ sɔnɔ duwa sɔdɔ mɛtɛrɛ wala kakari asuna saasu ozeli ni kaka udwetɛni udwetɛni ni asuna so asuzɛni ni o ɛwɔ e ha yuna dani musa sɔ kaa yɔ ni kato ama ni yɔ n'aka n'a kan na o mori ha kɔnɔ maa na bɛ ma hɛ kɛ. dɔnɔ nisɛ hanyara ya ɔninya ɔninya ɔnà manuba ma hɛ kɛ eku ehu rɛ o yɛrɛ eku ehu rɛ o ɔnà ana dɔnɔ dɛ si palam tɛnu. wàlúwà yá musa ìkọ́sílẹ̀ wàbẹ̀lẹ̀ ọ̀gbọ̀n kọ́lá. ní mi kọ́tì náà ìjà va musa bá bẹ́ẹ̀ anyi mi kọ́tù zẹ̀mẹ́ dányi mi kọ́tù mẹ́kẹ́ni ìhùmọ́nà gèyí ọ̀rọ̀ hánà gèyí kàkẹ́ mi kọ́tù na nà mọ́ orí bá kẹ́lẹ́ nà ẹ̀nà wa ọ ọdí musa súnmọ́ náà bẹ̀ dɔw mori ya ni biri ɔka rɛ dɔw mori ya ni biri ɔka rɛ. omori ya na obiri ɔka rɛ wɔn bɔ ase ya ne musa kikali mu la ɔno omori biri ɔka rɛ eri ɔkikɔ na omori biri ɔka rɛ bɔmɔ yɛ hɛnɛ ibà tó yɛ tɛlu ìrẹ̀ ọ̀bìnrin àní musa àwọ̀.

láti ọ̀tún òmìnirí mi náwà jẹ́ mẹ́rẹ̀ o kọ́lọ̀ látàrà ni lọ́mọrí àkáyà mkẹwà níbi mọ̀ ọ̀sá wọ́n zùrẹ̀ ni ẹni sẹ́lú mẹ́kẹwà zùrẹ̀ ni ẹ̀họ́nà náà lọ́mọrí yìí ìjọ́mọrí ma ní káàkà wọ́n zùrẹ̀ ni lọ́mọrí èsìkọ́nà ọ̀hẹ́rẹ́ ẹ̀rẹ́ ọ̀rọ̀ ni káyà hàmì ilo ìgbà mọ ọmọ ya nìzu ọmọ ọmọ wùwù àmà dòdì ìka yẹ àbísí yìí lẹsẹ hàn náà ọyìn kẹtọ òwúrọ náà ọmọ yìí ẹbí nà ọmọ hàn dọmọ yìí náà káyọ nìka anáwó kò mú rí ọwọ sọ ọbẹ ká wà láàkì nù ndúr ilẹ̀ jẹbẹ amaka ní ìṣe tábọ náà bí ìyá tábọ náà wéré kàmí ìṣe tábọ náà wéré ìrẹ akẹ́ náà wọ. Wọ́n yìí ní sàkọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ

innahu lan yarani ahadun kenya duro ne hono na ne do koko bo do na to he dani musa dani musa do na kai rabbi an araka thumma amutu ahabbu ilayya min allah araka ya. do ke o mori o lo re o do no su o no zo no ihu ni ka so no re o do no ya ilé ka ata alayhi salatu ka ka onzori kani ṣatabọ náà fẹ ibi sàkọrọ kata ihe ame, tó ń wẹtẹ ẹ bẹ sọ náà na egudo dọkọ akaka ijo na omori odo banya nezo iresan doni tani ya to ha dai je tata ba mari o me ya faso fatara ndu ya ka oge nzumbe fama ma sajalla فلما فجل ربه الجبل ìjọ mọ̀rí ya ni dẹ̀tùwé yìí lọ́fàbà bá sì tùwé ya ni tọ́lọ́fàtàbà jà á là hù dẹ́tẹ́m dẹ́tàbà sẹ̀rì gbùrùgbù lónìí ní tí ìṣògbó orúkúkú bọ́ pa lónìí ní tí ìṣògbó yìí ní lábùlé ẹ̀yìn náà kù sílẹ̀ bàtí ní tẹ̀sí. wọ́n kọ́ ọ̀rọ̀ musa ṣáyẹ̀ pa déwù dẹ́ níbi musa tọ́ntẹ̀ kẹ́wọ̀n náà ṣe tùwé tọ́ra afábà aṣọ ni tọ́ra ọ̀nà bí ihe ọ̀rọ̀ orí kẹ́ ayé mi bá bọ̀ ni etí wòye òmùrí ọ̀nà ọ̀tọ́rọ̀ nìyẹn etí wòye òmùrí ọ̀nà wọ̀ta. Sipasi o tóbi nìyí. Ọ̀dẹ ìnìyà kíkọ̀ ohun tó mọ̀ sọ̀lọ́lá káyé. Hijabu hùn Omori اتلنا نرشو كنا كوزي لا أرى قف صبحات وجهي اتوين صوموري اتوين صوموري بنا يرى إذا تلتنا يوم يوم يوم يوم يوم يوم يوم يوم يوم يوم صلاتي أنتو مريني من تهى إليه بصره من خلقه إتوهي رسول الله ituhuyan ana bi tuhuyan on wata ayi tuhuyan no mo yisi gbe tuhuyan ni inya re ya ayi tuhuyan ni ono mo ni yisi gbo ituhuyan on wata yi ọkụ tuhi eti onosi gbe tuhi ya nọ nwata ah, ya ọkụ kana kwoze etuhi ya nọ nwata nọ a nọ nwata nọ a ịfa tụtụ na ọtụrụ a na-adịghị anyị ebi ina kona amma an bayin hadisi to mun sallallahu alaihi wasallam sabahat wajhi yana bi ma'na anwar wajhi ono la tu yana gona da pini ama yana ke pini ani o mari ma le da e ri o ri pa bo o ma le da da to to e fataba da to ma se gugudo le te o nyara pini ani láti ohun tó mọ̀ nínú anẹ́bù wọ́n sá déhùn dá ti tẹ́n déhùn dá ti tẹ́n masu láti ohun tó mọ̀ nínú ilé ìsọ́rọ̀ mi rọ́j ọ̀yẹ́ lọ́nà bẹ̀ẹ̀ bá olóòmùrí tó hàn náà muhammad sallallahu lọ́hìrẹ́ lọ́nà bẹ̀ẹ̀ bá dọ́pàrí sí gáfù múntàhẹ́gù dọ́pàrí sámà hìmbàhù dọ́pàá yà láàràṣì sallallahu alaihi wasallam ruhan wa jasadan ọdị tó hụ akpụkpọ ẹnwụ ọsịna ẹwụgwọ ọsịna ẹwụgwọ kẹna ọsịna akwụkwọ ọfẹ ina hadis ina afar kaye osana aisha radiyallahu anha akwụkwọ ma osana mọfẹta ụda mmiri hàn kì dɔnna dama yi kɔ dɛ i ka kɔtɛ wɛrɛ o ye wɔ bana ye wɔ bana ye wɔrɔ tse. ala y'o kɛ kɔtɛ o lɔ bɛɛ b'a sɔrɔ kɛ ìwé tse ìwé kéere ɔfi da fɔ fɔlɔ la. a bɔ a bɔ a bɔ a ka y'a fɛ n'u y'a fɛ k'u wa na kɔtɛ yi lɔ a ne ma wɔn a ne ma wɔrɔ tse. ama kaka idoma de oyi oyi hunene boy woman ama so ko kai umeke raje na asum sono aba he ime ime na ka he aisha se ka onto omori oro omori bi aisha ko aisha o ti isa ore ichechi amadu náà yẹn ní ọdún ọlọ́mọ àbọ̀síra ni bẹ́ẹ̀ aṣọ yẹn tán kó ń tó mórí orí tuhu yóò mórí orí nóò nóò ó rẹ̀ tó mórí

ọlọ́mọkẹ́ abẹ́tọ́ lóòrè lùmírí àhó mi ní àyà fìlà omi ẹ̀fá ẹ̀yẹ omori ìtọ́mọ́pẹ́pẹ́ omori ẹ̀sẹ̀ lọ. láti ọ̀tọ́ omori nìyí. amáyísọ́ ni ìdí ọ̀rẹ́ káyé omori ọ̀nà wà ọmọ yìí original journal. abẹ́sínal journal ilé eré omori ní pèkè yàrá ìsọ́tọ̀ omori kọ̀ yẹ́yà àjọ rẹ̀ kẹ́kọ̀ọ́ mórí ẹ̀yẹ́ èrè àmì ọkọ̀rẹ́ àjọ rẹ̀ ẹ̀rẹ́ ní sí èdígé ẹgbù èrò káyé ìsọ́sẹ̀wé mú wọ́n àyẹ́ kò mórí ẹ̀wọ̀ èrè àmì lọ́pìtò a máa yẹ ṣọ́rẹ́ ẹ̀rẹ́ rújú omori ẹ̀yẹ́ ní ìrújú ẹ̀yẹ́ ní ìrújú ẹ̀yẹ́ ni yere do hide na janna ne henan elani oponyere ero mudi na janna ota omiri elani ọsọọsẹ abeku jumujum esi ro mori yi erukọrọ na orutu ọmọ náà ẹlani ọwọ ọgbẹ ẹlani ẹlani ẹlani ẹ̀rẹ̀ yìí ní èyí lọ́tọ̀tọ̀ ìsìn ẹ̀rẹ̀ yìí ní èyí ina ina ina na ɛbɛnye ama yɛ nama kaka yi ina ina ina na ɛbɛnye nama kaka kooro kɛ na ina ina ina yɛ ɔno. dɛmrɛ wo de yɛ ko n tó muri yɛ bɔ nɔ. lọ́sọ̀ tó wù mí. ọmọ yìí náwó àmì yézu de kú ìdánikù. òde ní yézu ní ọmọ yìí kú ìdánikù àmà ọ̀pá iná ma dìbì. káàbì yìí ọjọ́ ìfúnjì nínú àdìsí nàbí bẹ́ẹ̀ ni ó ń lọ ọmọ yìí de kú ìdánikù ó yẹ ló mú yí ìnáhùn máa rọ bẹ́ẹ̀ lámà jòbó ẹbí ìgbúwẹ́ àyè ní èzú ló mú yí mú yọ ha ìlú àmì àmì àmì àmì ya ka nke iwe ọzọ ní ìgbòsọ tìtẹ wọn mú fọlọ mma àfáàkọ ìjọba rà àhàhù ní ìwẹ bàbá bí ẹni bí ègbé ní ìwẹ nàṣà kọlọ sọlọ ọ bá kẹyìn wọn mú rí kọ nínú ilé ini kama hɔɔka ye ini kama kaaka jɛnere o ma poyi jɛ yi ma poyi mɛyɛ mɛyɛ wa ana awa ni mɔmiri ɛ ma ba ni papa na dɔw ye wo mori ni o kele e ne dule wi ne kɔnɔ na ma ba papa. قال يا موسى إن اصطفيتك على الناس برسالتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين نومري نوى يعني موسى قال يا موسى أبا نبي أنا وأنا مريم هي واحدة هنا ewu ntó múri wọn yàrá ló múri yìí ọ̀nà múri yà áhìn náà ká yà ayéhu nàbí yà ayéhu arasú máa hẹ́ wọn tó máa hẹ́ wọn nàbí ọ̀nà múri nà ẹ̀hẹ́ ọ. Omuri omi nnire ha omi nnire ha mi nya ahịa ọ. Ẹ̀hùn gịnị akara ẹ̀ náà bẹ́ẹ̀ ha hiri ẹ̀ náà omuri anti di omori akaka maka na muhammadun aba ahadin min rijalikum ọ̀rọ̀ ìjọ kàkà wọ́n máa muhammadun illa rasulun kọ̀dọ̀kọ́nà min qablihi rusul ẹ̀yìn sí muhammad bí ọ̀sá pari ọ̀ntù àrùdé a. àyàn ń tọ́nà ni omori أي يا كأولو يا بيا النداء دي يا وما سيهلا أمرو أما كاكي يا محمد أما كاكي يا موسى يا يا أيها النبي يا أيها الرسول ما هو النبي ما هو أنتو أنا بقول لك أنا أنا بعد أنا بقول لك أنتو

ẹ̀wọ̀n náà mo rí ẹ̀mọ́ ọ̀la náà ń bá oníṣòwò lọ́nà ẹ̀wọ̀n náà yà mí lọ́zọ̀ ẹ̀wọ̀n àkàkọ́nà yín ẹ̀rẹ́ mu anabi musa o bẹ́ẹ̀ sọ̀nà káwọ̀ káyé ìdí ìdí ẹ̀ èzì náà yà dune tukaye ina ban ne bi omori ono omori toto no kare ya tuna alquran enya na e yanka bi musa alayhi salatu wassalam ona ba kare no ruru ina qur'an na so to ruru sallallahu alayhi wasallam ana me kanyu ba ma do da ho le kisa ba do okono ne tukaye on to omori on sentimental sai sentiment o meida ono kenesi qur'an saka ndana sitwa tonde tukaye aba ne biri biri mama bide dole de anaza ekare ya ngu non vota tamke ya afo saka ndana ele kabo si promote mwamen wele kaye otu atọ na aka ha na ọta eji safa sallallahu alaihi wasallam صلى الله عليه وسلم دوم لي النبي موسى يا موسى ما هي موسى صفيتك على الناس برسالاتي وبكلامي إني صفيتك على الناس برسالاتي وبكلامي ما يوي لي لنقطن بالطول وبكلامي لمن يوي لي iri kama ebere ukare do awore oni maka direct sai direct ni bila tara do awore oni maka tara ayo ni maka kan e ma ni ma ko ro mo لكن توري الكليم او كنيرو مري هو بيدو كده كده اون تو مري ام تاكو كنيرو ام ني سرا ọmọ ní kò sọ́lá ọ̀rọ̀ ọ̀pọ̀ lẹ́sẹ̀ ni ó mú ní fídíò kọ́lẹ̀ mi bàtà náà kà sọ́n orí jọ yẹ ibi ọmọ mórí yìí máa sọ́tọ̀ lọ ọmọ àbàlá mmadù ọmọ hùrù tí má fi àmà bẹ́ ìlú ọmọ yìí ní ìbírí ọ̀kadà ọ̀dọ̀ náà ní kọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀rẹ́gbàjọ̀ náà bọ́mọ́ máa fọ́ bẹ̀ka yẹ dọ́mọ nyere yìí ní ikọ̀ tọ́nu dọ́mọ níbi bírí ọ̀kadì ọ̀nà máa ìrè ibi ìrè ìkòmúrò bírí ọ̀kadì ọ̀gẹ̀dẹ̀rẹ̀ àyẹ̀ ẹ̀wọ̀ ọ̀gẹ̀dẹ̀rẹ̀ àgbà ẹ̀wọ̀. ọ̀nàlẹ́ kòmúrò kayọ̀ kẹ́ ní sọ̀fẹ́tù ká àlà náà sí bèrè sàlá àti ọ̀bẹ̀kẹ̀lẹ̀ rẹ̀ lè rútọ́ rírọ̀ ìbàrà wọn tó òbí kàlámi ọ̀rírí oríbèrè òkàrẹ bí mi èbèrè òkàrẹ dọ àwọ̀ tààrà fọ́kùnmá àtẹ aka wọn kọ́ wa tuwókọ̀ ìsinmi wà tuwókọ̀ wọ́n kọ́ nínú ṣáàkiri dùn àyínlọ́dọ̀ náà àkọ́ ọ̀ àpábọ̀ ìnáwó náà kú náà ya yà وكفينا له بالألوان من كل شيء موعظة وتفصيلا وتفصيلا لكل شيء فخذها بقوة واحكم قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين وكتبنا له في الألواح وكتبنا له في الألواح من كل شيء موئذة وتفصيلا لكل شيء ومريكو نبكر اتنا فارها أن يقول إنه مريسيو أقول أنه أتت أتر تورتنا أقول أنه أتورينا وكتبنا له في الألواح لكل شيء موئذة وتفصيلا أنا أقول أنه أتر

ẹ wọ padà náà mo wọ pa àmà físíkà lọ padà bọ ẹ wọ náà mo rí àkàkọ dúró kú ọ fún ọmọ bèrèbèrè èyí ilé anáka ọmọ náà mo rí ìkẹrẹ tíìzọ ọmọ mi kà tíìzọ kọfí mo kọrọ asísọ ní ẹyà lẹbi mọ sá anabi yìí sọ ní sẹríya sẹríya anabi mọ sá anabi yìí sá fúlàmù kọrọ. أولا لما هي شريعة أولا لما بعد محمد صلى الله عليه وسلم الشريعة الأبدية شريعة نحكباب لماذا نحن في باقكم أنا القرآن أنا نعم تاهي شريعة أدا أما بك شريعة سنقرأ إنو ماما مهاو أمي ماما هكاو أبوسي شريعة أنا يا لبي موسى olómùrí àkáyà kàfà fóònù abẹ kó wà kú gbogbo ẹsẹrẹ bí ọsẹ mu kọrọ. wà á mú kọ́ ọmọ kàyà kúrú ha. wà á mú ha ló wà bá kẹtùwó kẹtùwó سأريكم دار الفاسقين ẹ̀mẹ́ ọba na mẹ́ẹ́ nílá ṣe ìṣòwò o iṣẹ́ na ọmọ rí ìmẹ́ kaná kàmá ọ̀nẹ́ náà sọ̀ríkùn nílá ṣe ìṣòwò dára ìfàṣẹ̀tì na kàmá ọ̀nẹ́ ni ọ̀nà ọmọ rí mẹ́ẹ́ mẹ́ẹ́ ọ̀nà ọ mẹ́wọ́ ọ̀nà bọ̀bọ̀ ọba wọ́n yẹ wọ́n mọ́ni bìí wọ́n yẹ wọ́n mọ́ni ẹ̀rẹ́ dọ́kítà mi bá sí ọ̀sọ̀rọ̀ ọmọ àwọn yà kà wọ́n lọ́sọ̀ tó wúlò yìí èyí yìí ọkọ̀ náà sọ̀rọ̀ ọ̀fọ̀ èyí mú tọ́ ọkọ̀ náà sọ̀rọ̀ sàwùrí kò mú bá a ṣe pé mi bá sí ìsọ̀ nínú wẹ́ẹ́ náà jẹ́ àná ọmọdé mẹ́ka ọ̀nínú ẹ̀wọ̀n náà níbi mọ́ọ̀sá sọ́ọ̀lì ìsẹ́nà ọmọdé wà so dára ìfàṣẹ́kì èyí à anákàmá ọ̀nẹ̀mẹ́ ọ̀nẹ̀mẹ́ mẹ́wàá ọ̀dọ̀lùkọ́ sọ́sọ́ òmìnir dọ́ọ̀ni mẹ́rin wọn ni du èrè mi du èrè mi. فاصبر على يدي الذين يتكبرون في الارض ardi bi ghayri alhaq ono mori oni ba suwa ho ni asean aya no mori doni doni jesuwa ho na aya no mori ena de ke alladhina yatadakkaruna fil amri ghayri alhaq ana ne ka ke ne ro so katangu de e me ro so katangu ile so tesu ne e boro yọ́wọ́ ọmọdé sọ kẹtẹ́ ìhẹ́ òmòrí òmòrí sọ kẹtẹ́ ìhẹ́ inú kẹtẹ́ alábọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọdé sọ kẹtẹ́ ìhẹ́ òmòrí sọ kẹtẹ́ ìhẹ́ anya sọ ẹgbẹ́ náà yẹ oṣù rẹ̀ kò jẹ́ ha àdẹ́kọ̀ ònyẹ́ra dáa ọ̀sọ̀sọ̀ ilé ìlú lóńtò òmòrí kọ̀sá ni mo sọ ìdè náà kẹ́ ẹ̀yìn bá bọ̀rọ̀ tó rà fẹ́ ẹ̀rẹ̀ ọ̀nà sọ ɛnna kɛnyi na bɔrɔ toro sa ɔzizi ɛyɛ lɛ yɛ kɔnɔ ozire ko náà da kokoro wuli kɛkiri ni kɛnɛ. silasi tó mo rí mi. wa fa ase fún wa ka ye mi ti yin wíyẹn ju ni ni wa ti da nípa mi máa jẹ. mi ò ní ju wa dɔn n'aw bɛ tura yóò di wa kɔnɔ ní dɔtɔ mi ni èwì di yà lótú mórí kọ̀sán kò sọ ézè ẹni àká ẹni lọ́bọ̀ ọ̀rọ̀ tóró ọ̀sá èébùrè ìbòzí rẹ̀ kó jẹ hàd wàá yọ àhàmàbọ̀ lóhun rẹ̀ pọ̀ mórí wééwù lóòótọ́ àhàmàbọ̀ lóhun rẹ̀ pọ̀ mórí láti ọ̀tọ́ mọ̀ ní omori mi ní yíráyé yéròdù yéròdù ẹ̀rẹ̀yà rẹ̀

ana ya mebiri awo ya mebiri ya dokoro ọmọ na tetere wúlò bá yà ami ami ọmọ ní kọ́ni máa sún wa hó náà yà mí lóni jésù ọkẹ́ náà kò dé hó náà yà mí ọmọ yìí ọyà mí wọn fà ní ẹnẹ yẹn lóni náà ndé àkùbá mi wọn fà ní ẹnà bí alabi náà fẹ kẹbàrú náà fẹlẹ abudá bá rẹ wá ẹnà náà lọ fẹ kẹtẹ mi fẹ tẹsí mi

ẹ̀kúkú jẹrẹ ká ẹ̀rù kùmánù ni kùmánù náà mìíràn àpẹwọn ọ̀rẹ̀rẹ̀ dí àrífà ní àràyà dí àfà àyà àgbókọ́rọ̀ àwọn olùjẹ náà láìlá ẹ̀dẹ̀lá àlàkẹ́wẹ̀ẹ́rẹ́ káyé dọ̀mọ̀rí dáhìrẹ̀ ní hànú náà dosi wuyo ọ̀pánu nọ n'ere wọ́ta kínyàrá ọmọdé na tó lọ́ọ̀dẹ̀ ruhi lè kọ́ nígbẹ̀ wọn nẹ̀tẹ̀ ẹ̀yà tse ẹ̀yà tse àwọn yẹn ní bọ̀bọ̀ ya anaka ń tu iná lò ó lè lè yíra a pípa nìyí akọ̀ ọmọ ọnụ nwata omi mi rọ mama akɔdɔ dari tɔ anu tɔ ɛma ɛma nu tui nanu je ɔmo ya ìjà kebira nanu kɔmori na kogbo si islam bɛyɛ dade kebiri islam ama ne ɔba wɔ ne kɔfɛ dɔbi wani chin dɔbi wani chin bẹ́ẹ̀ kọ́ mẹ́sọ̀ kẹ́yẹ àbọ̀nà àdé àdìsá dọ́nùbọ̀tà sáà dọ́nùbọ̀tà ẹ̀ka èyí dìní ọ̀nùbọ̀tà dọ̀kọ̀tà sáà àdánù bọ̀bọ̀ ọ̀dọ̀ tọ́tù tó mú nínú enyo iwu enyo iwu inere ya ọka kọna sanyi ọnwe nwene yi ọnwe nwene yi and isu n'omuri ihura asị ịdama ọnọ ihe ere ere ọbụna ebebe ẹnanabọ ọnọ ihe ere islam ọhụrụ abụọ ịdama ere dóòwò wọn ni na mú na ìrẹ̀ wọn láti ọ̀tọ́ mú nínú ẹ̀rẹ̀nyẹ́ náà yà kọ̀ọ̀bá máa yẹ amáwọn wọn rẹ̀ a lè dúkú ẹ̀rẹ̀ máa ẹ̀rẹ̀ àkókò wọ̀ dúkú ọ̀ ọmọ òwe ìpé náà yóò mọ̀ ẹ̀rọ lẹ́ẹ̀kọ́kọ́ pẹ̀kúkọ́ rẹ̀ sílọ́tẹ̀ tó mọ̀ nínú láìlà ẹ̀lọ́lá ẹ̀rùkọ́ rẹ̀ máa dáa kẹwàá yẹn sáà chant a máa fi ṣàmà ẹsẹ́ náà ìní ìbìlì islam ọ ìní ìbìlì tó mọ̀ ẹ̀ẹ́ àfáàbẹ̀ nìní ẹ̀ẹ́sọ́ àsọ́ntòmọ̀rí jẹ́ dé ìpínlẹ̀ náà amaye odumuri eyase mukoro wa ibadu rahman alladhina yamshuna ala al-ardi wa idha khatabahum al-jahiluna qalu salama wa ibadu rahman omori kɔri ha mɛrɛ ibɛ ila ama kɔri ha n'okoro ɔna omori ana kana ya mba ɛna ama kɔri ha n'okoro alabi na ya nso na ala la arɛ ha ɔna. ɛnɛ bɛ nana azɛ ɛnɛ tete tɛ tɛ azɛ hɛɛ ɛbɛ akɔ ɛfɛ yɛ ama. ɛyama hɛɛ ɔ ɛyɛ du akɛli du ayɛ kɔba ma. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما إذا ما هي

ọmọdé báyà yìí ni isisi wu islam isisi wẹwa islam ẹ wà mọkì islam mama ẹ ẹ bá fún islam mama ẹ ha ẹ hàn tẹ ọyọ nù yẹn náà rọba yẹn islam lórí ẹkì islam ẹ bí sọ náà wà á kà yín kẹ ama musulmi wọn kpa nù musulmi na musulumi islam mọkọ bẹ láti ọjọ́ orí mi. فاصبر على آياتي الذين يتكبرون في العبد غير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها فاصبر على آياتي الذين يتكبرون في الأرض بغير الحق ama mori mechanical ne wei jesu a kana ko le hun aya no enne ne aka ya mero so kata ne ze test je na ya boro wa in yara ayatan wa in yara kullu ayatin la yu'minu biha o mori ka anya ya aya aya asiye enere aya jidiri okeka yo no ono mori ka yo no o so tonton to yo no aya asiye jozi itomato pa yo no ana hu no mori be yo no وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا أمري كزبور نبكسي أزيد إزاي لا يتخذوه سبيلا دوجة بوني نهو ọjọ́ bàbá nínú wọ́n yẹra sẹ́bílà lọ́gáyé yẹtàkínú sẹ́bílà ìjọ obìnrin òde òde ní òzòvìvù òzè òvìvù yẹtàkínú sẹ́bílà kòzò àbọ̀wáfẹ́ ní kòzò àbọ̀wáfẹ́ ní kòzò àbọ̀wáfẹ́ ní kòzò àbọ̀wáfẹ́

dẹ́yìn wọn lè kó omi rí ẹni ẹni náà jẹ́yẹ kú àkùrú káyọ̀ mi kó etí àbẹ́bẹ́ dọ́ka aṣọ ka abẹ́ expenses and ẹ̀yàn náà bẹ́sẹ̀ àwọn ọ̀ka mẹ́ ní òun tí wọ́n kẹ́ àǹtẹ̀tẹ̀ asínà mẹ́. ẹ̀rọ yìí ẹni ní sílẹ̀tì tó mú yìí ọjà hẹ́ ọwọ́ wa agbẹ́bẹ́yẹ níbìrẹ̀ ẹ̀lẹ́ yóò mẹ́ àtúnmẹ́kú ìjẹ́ ìkẹyẹ ìjẹ́ ìtíbi sánà ìwá ẹni ẹlá ahẹ́ ẹ̀hẹ́n ní tí náà hẹ́ bẹ́ẹ̀ gama ẹ̀lẹ́ yẹ́ nìní ẹ̀rẹ́ yọ sísá ẹ̀yọ́ tíbi sánà ìwọ́mẹ́kú àwọ̀já hẹ́ ó bá sọ́jà náà hẹ́ ẹ̀rì jòdì kẹwọ́ ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní skeleton ní tún kọ́bọ̀ dẹ́wọ̀ bẹ́ẹ̀ ní ìdíjọ́ nínú ọlọ́run sún mi tán wọ́n ní ìdíjọ́ tán wọ́n yẹ yẹ wàtí wájú wa rẹ̀ alẹ́gbẹ̀kọ́ ọ̀nà tó kìí rọ̀ ìjọ wa aláyíwá bí ní islam kẹmà ní bá bẹ́ẹ̀ ní islam bẹ́ẹ̀ kẹrẹ́ rárọ̀ ẹ̀ nẹ́ni ní rí èṣẹ̀kẹ̀ àwọn ọmọ ọdẹ kẹhẹ ọwọ ẹkọ mórí àwọ ọwọ amábàbọ ògbó ọdẹ kẹhẹ ọwọ ẹkọ mórí àwọ ọmọ ẹ̀rọ kẹhẹ إذا قيل هذا منهن قلت قدارا ولكن نفس الحر تحتمل الذمى ونهنيوها عن بعد ما لا يشينها مخافة أقوام الإله في معونها وما كل برق الله ليستفزني وما كل من لاكيت أرضى منيما. إذا قيل هذا من هذا فكذا كان كأوري أري إذا نعم أري إذا نعم هذا كل قد أرى إن كاكا مليلي وريه بيليلا ولكن نفس الحر تفهم الظما أما أظن بوزي أظن بوزي أولي يونيوكو دور دور تنوى يا دور نشوى نمونتي وما كل خلق لها ليق في الظلم أكيد أبين يناري أوزامي زيزي ولا كل من لاقيت أرضهم نعمة أنا أصلا أنا معنا أنا معنا جري أنا نسأل الله مين دكاي

azafanya ɛkoko kɛkɛnɛkɛnɛ dɛ ɛni bila kɛnɛkɛnɛ kɔnɔ yɛ nina ɛni yɛ ɛyà wọn ɔmɔ yɛ lana kɔkɔ yɛ bá dɔ ɔtún náà bàbá yɛ mɛtí ɛmá kɛwọn náà bàbá yɛ dɔw bɛ dɔw bɛ jɔ udu náà wòle sɔ yɛ tó ɔbɔ nɔn ale yɛ nù ala wala yɛ alɔ ale ɔyɛ ɔyɛ bɛɛ ba ɛnyɛ sɛ yɛ akɛ bɛɛ bɛ ɔyɛ. sílátù ẹ̀ ń tọ́mù rí nìyí. wọ́n yí yára sẹ́bi rẹ̀ wọ́n báyìí yẹtàbí náà sẹ́bi rẹ̀ báyìí kàdé anáhùn kẹbàbù bí àyàtúmá wọ́kànù àmà àfàfẹ́lì. àbámu náà yẹ wọn àmà bàbá yín ní tẹ̀bìrì náà náà ni wọ́n yẹn kárò wá wọ́n ní ikú ẹ̀sìpọ̀nsọ̀ nínú òbí kúrò àwọn òbí kú àbọ̀ ọ̀nà ọ̀tá ní èdè ìnísọ́nà mọ̀ ní ọ̀dọ̀ wọn èyí. yẹ ká abẹ́kọ̀ wọn nù edu ẹ̀ rẹ̀ sẹ́tọ̀ ọmọ wa na account for it do muri ne ku kiyama umebere ibura yombe wa na ka uriyo bayaye allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'ah وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سلطتك بك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وحول مكر من اراد ان يمكر بنا عليه واسر غضلنا من اراد ان يغضلنا عليه واجعل من اراد بالسوء ايضا عليه ولا يهيك المكر السيء الا بها ذلك وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذها لمن شديد اللهم ارحمنا فانك بنا راهم ولا تعذبنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وان الموت شهاده وبعد الموت جنه وهريره ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين خلق كل